mɔdɔlé adzotɔ lɛ yìnyɛn dzadzo eka dzadzoɔ yi le ɖo stratégie le yìnyɛn zãgbɔn lónà blo pata zetɔ bonu mɛɖe ni ma gbo yi eto nkana gbɔ yɛ kana ma ɖe kui me yi dzɔndzɔdza nyɔnu sunu bɔ manahɛvlɛ anɔ blo anɔ to nu kukonu mɛ bababo nu le zavɔntu de ta dɔn dɔ gblɔ sunakusu kpanu kɔmɛ Bona des assisateurs clairs. Anagram 96 53 20 94. No koda da ibo chiwuli. Ajo tolo leo ye fin yo voze. Atiro poro pau. We don de yo. Ẹyin àtìpọn jẹ́ǹdo tóògùn Gbóyìkánbíọ́ Aláàjì Wábíù Sálíù Dọ̀lé Ẹ́síkòṣẹ́ Mánkì tonyire so agya do no mara mamoro la vanti meje no dia ajo to wewe bo ye fi yovo san ti ro po gogo si pau weston nous allons partager le le yovo c'est les yovo c'est les oranges ye do fi oba si pau kaka kaka yo ye mo fi re bua me fi ro po ke wa mo yo ewa insimiti e pe ka 14 fineje ira mi ama yovo seonde bo mero po fan to de yo jo bo mere voze yovo se si ati o do ye mewe a jo to wewe hu mere on loje ton yo mere vo ebli yovo se ti o se de kwenu edo yovo se ti o bli we yo weje simi ti o si tu o kudo ti hu ye taro wero kudo de gbeyan we o ijowe le to bo ije simi ti o si pa mi adzotɔ weɖonu mawɔ meɖenɔ ikume ɖea neenɔ makpe teputoa tepumua teputoa tepumua Le ɖo yovo se makpɔ ɖe atiɔ me ene teputoa tepumua bɛɖo mi ma kpɔ mɔe mi ma eɖe yɔ bo kɔlɔ ɖo kpoyi savɔ bo lɛ kɔ elɛ kɔ yɔ sa xɔxɔ me. pour simi tiɛ si akpabono se depu to a pour toi, deux pour moi. le me le ya le pastor pasteur pastor le le le le camp est chaud les morts ont commencé par partager les vivants mais non, pasteur comment jesus bó ṣe bíbélù tán ṣe bíbélù ẹ ọchá chá chá ẹ ọpọlọ òbó kọrọ pòbí ẹ náà tèrò kúrò tí ọwù bọ bó kọrọ lótó lótó lótó lótó ṣe ṣe ṣe ṣe gbogbo ọ pasteur ṣe tẹpù mu wa tẹpù tó a tẹpù mu wa tẹpù tó a bọ bọ pasteur bọ yàmá mi dẹrẹ bìà yàmá mi wẹ yàmá mi bìà wẹnu ẹ yóò fọ sẹwọn ká jẹ dé yọ yevuzi we le ɖo te pase kpodo bo kɔlɔkpo kablo we te hunde ye de ma atsotɔ we le ma ɖe atiɔ me foe yɔ atsotɔ ɖo kpo ɖo fi ɖe bo ɖo sa res le de tu te yɔ wa kpo ge kpo ama ka wa go ma ka wɛ ní àmọ̀ ní àmọ̀ ní àmọ̀ bo kɔn ɖo we zu doɛ nu àmọ̀ pase ɖo we zu kan yɔ amorole nuɖokpo ge gbetɔna ɖi xesi na agbeme fi wa ŋku menɔ gra do tutɔa mawu kan lɔ bɔ kuna ba tso nɔ ɖe mi tia mianɔ gbe lo na ɖu vimitɔ le esi gbe do yɛ afɔ yɛ da ko ɖe me bona dɔn le zavantu de ta dɔn dɔ kpɔtɔ lɛ dɔn nye da dɔ dɔn ɖo ɖe bɔ na mia mɛ bi yɔ sante nu sante ko de yɔ eye kpo lɛ bi kui na wa mi bo zan de.